نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له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 فقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان افضل الحديث كتاب الله وخير هذه هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها فان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فيا عباد الله اوصيكم ونفسي اتقوا الله هذا وجل واتقوه يرحمكم الله واعلم عباد الله ان القلوب جدا ان تحب من احسن اليها ولا شك ان معاذ المسلمين هو رب العالمين لا فضل والإحسان منه فإن مصدر العين المنة أو الإحسان فإنها من الله الكريم قال سبحانه وتعالى وما منكم من نعمة فمن الله لذلك عباد الله يجب على العرش أن يجد الله سبحانه وتعالى لا يقبل نفسه ويعبده وحده لا شريك له وعلم عباد الله أن محبة الله سبحانه وتعالى ليست بدعة وإنما بالبينات وقد جعل الله سبحانه وتعالى لها علامات تدل عليها بقول سبحانه وتعالى قل ان كنتم تحبون الله فاتبعوني فهذه الآيات الكريمة تدل على أن علامة محبة الله سبحانه وتعالى أن يكون متبعا لله سبحانه وتعالى وبرسوله صلى الله عليه وسلم عباد الله من يفهم هذه محبة صادقة وما هي لا يفهم غيره والجواب في هذا السابقة نفسها قال سبحانه وتعالى يحبكم الله ويكفي لكم ذنوبكم إنها محبة الله سبحانه وتعالى والانفراد بعرضه وبما ولناه الحيوانات الايمان عن ادم بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث ما قلنا منه وجد منهما الحلال الايمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المال لا يكون إلا بالله ويضرب محمد بالذكر هذا ممن خلق الله سبحانه وتعالى منه كما يقول أن يكتبه شيئا أبدا معنا حتى يعلموا يوما ويعلموا يوما ومن تعلم هو محمد صلى الله عليه وسلم أن يسمع ẹ̀rí tó ní ọ̀sán yìí òun ní àpẹẹrẹ rẹ̀. àpẹẹrẹ lára ọmọ pọ̀. lọ́wọ́ àwọn òṣèlú náà ẹgbẹ́ máa ń sọ ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ló ń sọ ní ọdún ń sáré bí ẹ bá ní ti ọlọ́run ìfi ọlọ́run yóò ṣe nǹkan tí ẹ̀ máa fẹ́ẹ́ lórí lásán a máa ń dára ẹni tí olóògùn ti fi ọlọ́run. bá sọ fún òṣèlú Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run bá sọ fún òṣèlú Muhammad sallallahu alayhi wa sallam. كل المستوى المفرده لا يملك ان تستحقون الله اتبعهم لا يملك ان الله كما في الامر المنزل àpẹẹrẹ báyìí mọ̀ pé èèyàn ní ìgbà náà òun tó jẹ́ ìgbà náà ìjọba ní kò ṣe kò ṣe ìjọba ní kò máa ṣe ẹ̀dùn náà náà. gbogbo ẹgbẹ́ adájọ́ ọ̀nà pátá àtúntò ti mọ̀ ẹ́ àtúntò ti mọ̀ ẹ́ àtúntò bá rẹ̀ ẹ̀ ẹ̀wọ̀n ẹgbẹ́ ọjà ọ̀tá níbẹ̀ láyé ẹjẹ́ máa fi jọra wọn gbogbo àwọn ọ̀tá níbẹ̀ láyé pátá àtúntò máa fi mọ̀ ní ẹ̀bá tí ó gba ẹ̀sìn ìlú ìgbẹ́sìn wọn ní ẹ̀bá ní ìlú ọkọ rẹ̀ onígbẹ́sìn ọkọ̀ lóyún ní ẹ̀bá ní ìlú ọkọ̀ òṣèlú ẹ̀rọ ìyàwó rẹ̀ lọ́dọ̀ ọ̀sìn yẹn sí ní ọ̀gá nífẹ̀ẹ́ rẹ̀ àní pẹ̀lúmọ̀ rẹ̀. Àpẹẹrẹ ńláńlá ni táwọn tó lágbájá tó wà ní ti ọlọ́run oníṣẹ́ ìjọ ti ọ̀rọ̀. Ọlọ́run wá bẹ́ẹ̀ ọ̀sẹ̀ nígbà wọn pẹ̀lú ní ìlú ọ̀rọ̀. Àní ẹ̀sìn yìí ẹ má sì yìí. Èyí tó ní wọn pé ìfẹ́ láti oníṣẹ́ ọ̀rọ̀ nífẹ̀ẹ́ èyí tó ń kọ́ ọjọ́ tó ọwọ́ sí náà sí ọjọ́ ìfọ̀kọ́ ní bẹ̀rẹ̀ gbogbo ilé ìfò tuntun túmọ̀ àti ìdílé ọmọ ọba ni o àti dúpẹ́ fún látara àwọn olóṣèlú fún wa àwọn ìlera gbogbo ìlàkà abáwọlá ní ọ̀rọ̀ tó ṣe o. báwo ni wọ́n á ń lo fún náà ní ìjọ tẹ́lẹ̀ bọ́lá ọmọ ìyá bí náà bá tó ẹ̀ka ìṣiṣẹ́ lẹ́yà. Òṣìṣẹ́ lọ́nà kan bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ka ayé ọ̀sẹ̀. Olùdókòwò bá ti dáadáa fún mi. Ẹ̀sìn òkú nínú ìdílé tó ẹ̀ka tó ṣe fún mi ẹ̀sìn ló padà. Adébìlówó rẹ̀ ọ̀gbọ̀n bá wọn ayé ọ̀sẹ̀ náà. Nígbà tó lè fún ọ, wọ́n tẹ̀ra àbàtúndà nínú ìjọba tó fún mi nínú ìṣúlẹ̀ fún mi. Ẹ النبي صلى الله عليه وسلم قلت أرى من ذلك السيطان تصل بالسيطة الله فقل لك فقل جزاكم الله خيرا تسلمون Gbogbo ìbẹ̀rẹ̀ gbogbo ìjọba ńlá ló ti bẹ̀rẹ̀ àpapọ̀ wọ́n gbọ́ àwọn ìfọwọ́sọ̀rọ̀ ẹ̀rọ ìwà wọn gbọ́. Ká gbọ́ sí tí mo bá gbọ́ tí wọ́n rí ọ̀pọ̀ gbọ́ lọ́nà ìdára ìdára tó lóògì kan tó bẹ̀rẹ̀. Àwọn ìgbẹ́ náà ń bẹ́rẹ̀ lórí ọ̀rọ̀ àwọn sọ́ọ̀rù wọ́n ló dìbò láti jẹ́ sí àwọn ọ̀pọ̀ lọ́wọ́ lọ. Gbogbo bàbá ti fẹ́ dá àdúgbò dùbẹ̀rẹ̀ ọ̀nà wá sọ̀nà ká ní dúkẹ́ olóró tó tó mú wa àti kẹ́ pẹ̀lú rẹ̀ ìfẹ́ lọ́rùn náà sí. Bí o bá lọ ọmọ ọmọ tó wá lọ́dọ̀ tó ọkùn ọlọ́njẹ ẹ̀sìn lẹ́jẹ, ọ̀dà bí ó yìí. Ẹ̀sìn náà fẹ́ láti rán. Ọlọ́kùnrin fún mọ́ àmọ́ kò ní ìdájọ́ rẹ̀ sí lápára ọ̀rọ̀ tó wọ́n ní dúpẹ́ ìfẹ́ náà lọ. Ìwádìí ìfẹ́ náà sọ́dọ̀ àwọn ọba òṣọ́lẹ̀ káàdé Jàmbá ìgbọ́dọ̀ gba ìmọ̀ta ìgbà àdá. Nínú àwọn ẹ̀kọ́ tí ó dàbí mo kọ́ ẹnu látara ọmọ ọdún lórí ẹ̀sẹ̀ náà. Gbogbo ìlera tó lọ bá fún mi alága omi ìbẹ̀rẹ̀ rẹ̀. Gbogbo ìlera tó lọ bá fún mi wa agbọ̀dọ̀ ìjẹ́ ọ̀gbọ́n lọ. Wà á fọ́nà kankan lórí dúpẹ́ fún mi. Kò sọ́nà kankan lórí ìfẹ́ fún mi. Àbúlá ń bọ́ lọ́dún àtẹ́gbà ìbọ̀mí àdéṣẹ́lẹ́kù ẹ̀dàdà kúkúrú náà ń wá para rẹ̀. Àmọ́ wọn ní ìhà náà wọ́n náà rẹ̀ àdéṣẹ́ إما كما أمرنا الله سبحانه وتعالى أن نعبد عباده أكثر أكثر كنت في الكتاب كنت في الكتاب àti ẹ̀kánú ìwọ̀nyí. Kò tún tó sọ ìhàwó tó sọ ní lórí ìlú àti ẹ̀kánú ìwọ̀nyí àti ẹ̀rẹ́gbẹ́ rẹ̀. Ọlọ́pàá ti wọ́n lọ́wọ́ ní ara tó ṣe ìgbọ̀ bí. Ó wà ní kó dúpẹ́ ogun ìwà aláṣẹ. Àtẹ̀lẹ́wọ́ pàwá ọwọ́ jẹ́ ìyàtẹ̀ náà ká dáhùn ẹ̀ ká tẹ̀lé náà òní túmọ̀ pa níbi ọ̀nà òní túmọ̀ pé a mọ ìjọba láti mú wa òní túmọ̀ pé a mọ ìjẹra wọ́n ti dáhùn aláwọ̀ ní ilé ọjọ́ ìgbà yẹ ìgbà tó ti wá náà ìjẹra tó ti fún wa lórí ojú ọ̀rọ̀ òun náà ló ń tó bọ̀ ọ́ lọ́wọ́ máa yí ó yẹ wọ́n lọ sẹ́mọ̀ ọmọ yìí bẹ́ẹ̀ pa ó ti pa ó jẹ́ sílé lẹ́yìn dúró ọ̀rọ̀ sí ìgbàgbọ́ wọn sí àlọ́jọ́ ìgbàgbọ́ wọ́n ti gbà ọ̀dọ́ lórí ara rẹ̀. Bàbá àgbà ẹ̀ lè ṣe òògùn ní òru. Ẹnu ọba aláàbí ẹ̀rọ tí mo fún ọ̀ yìí tọ́ tọ́ sí wàhálà lórí rẹ̀ bùnmi lọ́mọ fúnni lọ́mọ ó wá fún ọmọ náà lọ́mọ ó wá fún ọmọ náà ọmọ ọmọ náà á bàmí gbòòrò ìbẹ̀rù ìgbésẹ̀rẹ̀ ẹ̀dá ìgbéra náà kọ́mọ tuntun ó sì di padà. ọlọ́run bá kọ́mọ tó máa yẹ ìjẹ́ra ńlá ni orí ńlá ni ẹ̀kútẹ́ ìgbìmọ̀ tó yẹ ní ìwé ilé mi ó lè mọ nípa ọ̀rọ̀ ẹ̀rọ orí rẹ̀. àwọn tó bá fẹ́ ọmọ ọ̀dá tí wọ́n mọ̀ lọ́wọ́ àwọn tó bá fẹ́ ọmọ wọ́n ti jẹ́ wọ́n ti kọ́ ìlú mẹ́rin wọ́n lè mẹ́rin àwọn tó ń ṣe ilé náà. ẹnì kọ́kọ́rọ́ ìgbà ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń wá wọn sẹ́lẹ̀ yẹn ọmọ tó ṣe lórí fún ọgbọ́n rẹ̀. àbáwọn àwọn ọmọdé náà ọmọ ti kúkú lọ́dún méjì. àbáwọn ọmọ mi ní a ìmọ̀ ìdílé náà rẹ̀ Gbogbo àwọn ẹgbẹ́ àwọn ọmọ orí ṣe ẹ̀ẹ́ẹ̀ẹ́ẹ̀ẹ́ àwọn ọmọ àtàmọ́dé rí. Ọlọ́run ìwà fún gómìnà àti ká pa ọmọ. Ọlọ́run ìwà gómìnà àti ká jíjẹ ọmọ. Kí ló kàn sọ ẹni tí ọlọ́run ọba ẹni mọ̀ ọmọ ẹ̀sùn mẹ́rin ọ̀fọ́lọ́ àtàkùnbà Muhammad bẹ́ẹ̀ ni bẹ̀rẹ̀ ní àti ìsọ̀rọ̀ ní ọ̀sẹ̀ náà gbogbo ìdíje máa yẹ lọ́kàn rẹ̀ ẹjẹ́ fún wọn lẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ lóbìnrin bọ́ọ̀lù ẹgbẹ̀rún súnmọ́ àti Muhammad súnmọ́ àti lẹ́sìn lọ́wọ́ ọ̀gbẹ̀rún máa ń sọ̀rọ̀ ọ̀gbà ọ̀gbà àríwọ̀ sọ̀rọ̀ àgbàlá ẹ̀ súnmọ́ àti lẹ́sìn lórí súnmọ́ àwọn ẹgbẹ̀rún súnmọ́ àwọn òṣìṣẹ́ Ìgbẹ́ta ìgbà gbé wọn ní ìlú náà tí ò ní ọ tí wọ́n gbogbo ìjà tí wọ́n ti rí. Ọ̀nà ló ọwọ́ tó wọ́n ti rí lọ́dọ̀ àwọn ọmọ nínú náà. Tọ̀ ó ní wọ́n ti wọ́n tó láti rí ọmọ rẹ̀ tó tó lẹ̀ fọ ọ̀rẹ́ ọmọ ọdún. Àwọn ọmọ ọdún rẹ̀ ní wọ́n rí ọjọ́ ó sì tó lẹ̀ fọ ọmọ yàrá. Ṣùgbọ́n tó ní ọwọ́ ọmọ ọdún rẹ̀ ló wọ́n máa. Tọ́wọ́ sí ìwọ̀n bẹ́ẹ̀ ni ọlọ́run bí àjọlọ̀ lọ́mọ náà. Wọ́n ní ìfún ọjọ́ lọ́wọ́ ní pé ẹjọ́ ẹ fi èyí ẹnu wọn ní ẹjọ́ kan ní dágbìmọ̀. Èwo ló ṣe fún béèrè? Òbí lè wọ́n ń lọ́wọ́ ẹ sí ọkùnrin ní ọ̀run kò mọ́. Ọmọ ẹgbẹ́ ló pé wọ́n lè tó kó kàn án. Ègbé ọ̀pọ̀ ọ̀pọ̀ kò tún gbé sí ọ̀gá tó gbọ́dọ̀ yìí. Ẹgbẹ́ ìgbàlọ́ nínú àwọn ọ̀nà tá a lè máa fi dúpẹ́ lọ́wọ́ àwa báàbí náà lọ́wọ́ àwa òun ká tẹ̀lé àbẹ̀rẹ̀ rẹ̀ ká tẹ̀lé àbẹ̀rẹ̀ rẹ̀ ìtẹ̀kọ́ ti láti àbẹ̀rẹ̀ rẹ̀ nínú àwọn ìwádìí láti ọjọ́ àwa yìí ká ló ń lọ náà ó ní àwọn kan máa ń bí sí àdára gbogbo ìjọba ti ní ìjọba ìjọba ní ojú òkìtì àgbẹ̀ ní ojú òkìtì àgbẹ̀ alákọ̀ọ́kọ́ ìṣe ìṣe ẹ̀dá ẹni yóò lè dájú aláwọ̀ ìṣe náà aláwọ̀ ìṣe náà nígbà tó ní aláwọ̀ orí wa tún ẹni tó jáde nínú ọdún jáde báwo jáde náà ọ̀rọ̀ àmì jáde alẹ́jọ́ ìgbà tó jáde nínú ọdún jáde aláwọ̀ ìṣe náà orí ìjọba àwọn akẹ́kọ̀ọ́ ìṣe náà ti ṣe wọ́n ti kò gbà àwọn láti lọ sórí àdébí bọ́dà àwọn ẹlẹ́gbẹ́ dábà tó sábà ní àkọ́bí ẹlẹ́gbẹ́ máa pa ẹlẹ́gbẹ́ ló ti dáhùn lẹ́yìn ọmọ ọmọ bàbá bí tó bá dá ọkọ bí òun là á máa pa fún ọmọ lórí láti ẹni wọn ní ìbájẹ tó ń lè wọn ẹlẹ́gbẹ́ tó yẹ lọ́wọ́ sí bàbá. ṣùgbọ́n ọmọ ọmọ ọmọ ìta ọmọ ọmọ àbá wọn lè gbà ẹgbẹ́ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ nígbà tó ní agbóhùn ìgbàgbọ́ àgbóhùn agbègbàgbọ́ ń bẹ́lá àwọn sọ ábà wọ́n ilé wọ́n tó rò wọ́pẹ́ àwọn ọ̀rẹ́ wọ́n sì mẹ́ta lọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìdílé. bẹ́ẹ̀ bá bẹ́rẹ̀ ìwé náà lórí ìdí tó ti gbàgbọ́ mẹ́rin. nígbà tí wọ́n kó gbogbo ọ̀rọ̀ jọ ní wọ́n ta tó ti lówó ó wá bá ìlànà ọ̀rọ̀ mẹ́ta àwọn abáwọ̀ àwọn ọmọdé wọn wọ owó ìlọ́pẹ̀ nínú ọgbà fún àtàlẹ̀ ìlú rẹ̀ òjú ọba nígbà tó ọ̀rẹ́ wọn dàbí èkìtà lórí olóò ọjà tó bá ti gbà wọ sọ́dún tó ń gbàgbọ́ tó lọ bákan méjì ní ọmọ ọmọ ọmọ kájú ọba ààrẹ àwọn tó gbé ìgbà tó lórí wa yìí ìgbà lórí ọgbọ́n ọ̀nà ọwọ́ àtàlẹ̀ ọ̀nà ayé ẹ̀kọ́ gbé mọ́tàkà gbẹ́gbẹ́ mọ́tàkà mọ́tàkà lọ. ọ̀rọ̀ máa ń tó sí ààrẹ ló sì wù ẹ́. èmi àti ẹgbẹ́ mi ò dára. káàkiri sì fún ààrẹ ẹgbẹ́ àti ẹgbẹ́ ara rẹ bá a ti sọ ìgbẹ̀gbẹ́ náà. gbogbo àkọ́kọ́ mi sọ̀rọ̀ ìkéré sí ọ̀rọ̀ lọ́pẹ́. kéré sí ilé ìwọ̀n ẹ̀rọ àwọn sọ̀hábà àwọn èèyàn àti ẹgbẹ́ lọ. àwọn sọ̀hábà wọ́n ń gbogbo lẹ́ẹ̀lẹ̀ ẹ̀sùn lẹ́sùn mẹ́ta àwọn ọmọ ìmọ̀dínà. ìjọba yóò ti lòlẹ́ àpàtà ìta ìgbàlódé pẹ̀lú ìjọ ọlọ́run tó mọ̀ ìjọba ẹ̀rọ mọ́rẹ̀. ìròyìn pé ààrẹ pé ọ̀dà tẹ̀lé àti ọlọ́run àbàtà nígbà mọ́. ìyá tẹ̀lé àti ọ̀rẹ́ kò sí pẹ̀lú súnà ìjọba ẹ̀rọ ti ṣe é àjọyọ̀ ọjà ìgbéyà mọ́tà ìwádìí ní dúpẹ́ mọ́tà ìwádìí tó ń bọ̀ lórí ọ̀làlá ìlà ìgbọ̀ngbọ̀ الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أنتنا لهم أقول علمك يا رب ومتعنا الله محمد صلى الله عليه وسلم يوم كان صلوا الله يقول الله إبراهيم عليه الصلاة والسلام itu panggil lalu saya karena ini karena bunda Ibrahim أن نربي أولادنا كلمة إسلامية wọ́n ti di ọ̀sẹ̀ẹ̀sì tó ń kó kó dára ọmọ rẹ̀ ọ̀dẹ ìlú rẹ̀. ẹ̀rí ìdílé rẹ̀ sí ayáàbí ọba fún mi ọ̀dẹ ìdílé rẹ̀. ìjọba tó yẹ máa ń kéde wọn ní ọba fún ọ̀nà méjì ẹ má dáa ní ìgbéyìí ọmọ tó bá kú. ìjọba mùsùlùmí ẹ bá kọ ọlọ ẹ bá ní sàkọlẹ rẹ ẹ bá ti kú ìlànà ọkọ rẹ ìyẹn bá bá tó wọ òun yẹn gbé ní súnmọ ẹni tó ṣe súnmọ o òkà ní ọgbà ní ọdún súnmọ ní lọ ẹni tó ṣe súnmọ òkòkòrò ìgbàgbọ́ ní ọdún súnmọ ní lọ ẹ̀sán lẹ́gbẹ̀ẹ́ ní ilé ìwòrán sani kò lóbi jáde ìtẹ́sùn èyí ti gbà ágbà túnbọ̀ tó ń súnmọ́ nìyà. Tó bá yẹ kí wọ́n yí ọ olú ẹ̀rọ àgbà àtọ́ ìpa tó ìpa tó máa ń gbé ní gbogbo náà ní ọ́ àkọ́kọ́ sí èyí ara ẹ̀rọ wá fún dàpọ̀ àwọn ọmọ rẹ̀ ní ìsúná ìdí náà. Tó bá yẹ kọ́ lẹ́ka lè rí bí èyí kọ́ ìdílé àwọn rí nígbà tó ń bẹ láyé kọ́ ìdílé wa ẹgbẹ́ wọn kúnlẹ̀ kọ́ ìdílé wọn النبي محمد صلى الله عليه وسلم قلت هذا يقول إذا مات الإنسان انقطع عنه عمله بل لا تكون gbogbo ẹgbẹ́ àtọ́gbà rẹ̀ mọ́ ọ́fíìsì àdúgbò àtọ́gbà rẹ̀ mọ́ lẹ́tọ́gbà náà lẹ́tọ́gbà rẹ̀ kò sí mọ́ lẹ́tọ́gbà rẹ̀ sàárà ẹgbẹ́ náà kò sí mọ́ ìlànà ìgbà náà ìkànnì ìtàlẹ́kù ní ọ̀pọ̀ ẹgbẹ́ yẹn bọ́ọ̀lù bá fún gbogbo ọkọ̀ kalẹ̀ àtàlẹ́ ìlú náà lè jẹ̀mọ́ ìlú náà lè jẹ̀mọ́ àbẹ́tẹ̀ ẹkún ẹkún tẹ́lẹ̀ ọdún ìjọba náà kalẹ̀ fún ọ ẹkún tẹ́lẹ̀ bọ́ọ̀lù náà kalẹ̀ fún ọ. àná ìṣẹ̀lẹ̀ máa wà lọ ẹ̀sẹ̀ ó bá kọ̀ọ̀kan mẹ́ta nínú mẹ́ta ọ̀hún àlùwọ́n àwọn láti sọ̀rọ̀ yẹ́bi ọ̀dà yìí. àkọ́kọ́ ìṣẹ̀lẹ̀ ti di ẹ̀rọ ọmọ dáadáa tí ó lọ sàdé àbójútó ìlú ìlú ìlú náà ni tí ọ nínú ọdún ìlú mẹ́ta dáadáa bí kọlọ kọkọ àwọn afọ àpapọ̀ èsì àìsàn àwọn ìtàn yóò fi ọmọ ọhún fún ọmọ wa ilé ọjà náà ẹgbẹ́ tó lè ta tó ẹgbẹ́ náà ọmọ ọgbà náà wà ní àdáda rẹ̀ fún àwọn ààrẹ ọjà tó àwọn ọmọ ìgbẹ́ àtàkùrọ̀ yẹn ti ó yàgò àbí àtúnyàwó

wọ́n gbé ìgbà tó tó ní ilé tó sàrò. Mo ti rẹ̀ ẹ̀rọ ń bá mi lò. Ẹni tẹ́sán bá ní àwọn àbáà ní kò lọ lórí wọn tàbí àwọn ọ̀rọ̀ bí ìlọ́jọ́ ọdún. Ní ọ̀la wá ní jí ẹni torí àbí àwọn ìyá ìnira ní ọjọ́ ti wọ́n. Ọ̀nà ilé ìtọ́jú fáwọn ìdílé bẹ̀rẹ̀ kápẹ́ ọ̀rẹ́ni bí ìgbẹ́ ìgbẹ́ ọmọ ẹ̀rọ ẹ̀rọ ló bẹ́ẹ̀ wọ̀ fún ọlọ́run ló ń bí ọ ìtẹ́lẹ̀ lẹ́yìn ẹ̀rọ yìí. ó sì ti àwọn ọmọ bàbá rẹ̀ pé ọ̀rọ̀ ìgbẹ́ ọmọ ẹ̀rọ yìí. ẹ̀kú yé mi. nínú ọ̀sẹ̀ tó lè ṣe ọmọ ẹ̀rí ọmọ kéèkì ẹ̀rọ ìgbẹ́ ẹ̀rọ bá lè rò pé jẹ́ ẹ̀rọ tó kú láàpọ̀ àtẹ̀jọba yé ọ̀rẹ́ wọ́n lọ bí ọba ọ̀rọ̀ ìgbé ayé gbèsè ní. Nípa ara ìgbàlú lọ́sán, olè aláwọ̀ lọ́wọ́ bá bí wọ́n bá bí wọ́n sá lọ. Ìyá tó máa ń bẹ̀. Ètò súnmọ́ lọ́dọ̀ ìjẹ́rẹ̀. Ìdìbò tó gbogbo náà ń ta aláǹgbà ló ń gbogbo ìgbésí ẹ̀dá ti ń dájú ó kéré alámìlẹ́ rẹ̀ kọ́lá bí òkú náà hàn lọ bábá sí wọn ní sàárè fún ọ̀pẹ́ tó kó láti gbé náà ni ẹgbẹ́ ọlọ́dún ọ̀pẹ́ tó kó láti gbé náà ni wọ́n gbé láti àwọn onírúurú tí wọ́n mọ̀ ní sàárè àtàrí tó dáná ní ó ti lé wọn láti ọdún tó tó lọ. bàbá àti kí ní kòtò ń yé mi ọwọ́ ń yé ọ̀rẹ́ àti kí ní kòtò ń yé mi gbogbo ìjọba rẹ̀ àwọn àkáǹtà lónìí àwọn ìlú sọ̀rọ̀ àbẹ̀ wọn ní àwọn ìjọba wọn. àbọ̀kà ìlú wa mọ́tò ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ó ń bí sára sí ó ń gbé lọ́pà àbájá ìlú wa dùn bọ́lá wọn bá wọn ní bọ́lá ìjọba ìjọba ìjọba Ṣèlú ọdún náà lọ́wọ́ bí ọ ọdún ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba rẹ̀ á ilé ìjọba ìjọba ọ̀fẹ́ náà. Bẹ́ẹ̀ ni wọ́n ètò ìyàwó ìjọba ìjọba ìjọba ìjọba gbèsè ọwọ́ òbí rẹ̀ ní kọ́ gbìyànjú kọ́ tán. Àdébàtí ọba mi rà àdébàtí ọba bọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọba ìṣẹ̀lẹ̀ yìí àti ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ yìí ẹ̀sùn ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ sí ẹ̀ láti ṣe àwọn ìṣẹ̀lẹ̀ yìí ní ọdún tó ìṣẹ̀lẹ̀ rẹ̀ fún wọn ẹ̀dá fún ìṣẹ̀lẹ̀ yìí ní ọdún tó ìṣẹ̀lẹ̀ fún wọn ẹ̀dá fún ìṣẹ̀lẹ̀ ní ọdún Wọ̀lẹ́ ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn wọ́n wá ní lẹ́gbẹ́ kò sí léèrè èyí àkan ṣé ìgbàgbé mọ́ aláàbò ṣe ìdí àmọ́nìyàn ọ̀sẹ̀ nípa káyọ̀ àmọ́nìyàn bá kọ́ tó ṣe ìdí sí ó fún wa nípa tẹ́tẹ́ ìdí pé àmọ́nìyàn ẹ̀kọ́ sábẹ́ ọ̀sẹ̀ àwọn ará ẹni ó tó ti ta ó tó ti ṣe ìdí ní ó tó ti ṣe ẹ̀kọ́ ti ní ẹ̀kọ́ tó ti mẹ́ta ẹ̀kọ́ tó ti pé ó mọ̀ ẹ̀yà ẹ̀yà ìlànà ìyá وكذلك تتوكل ثم يقول لك فيه الرجال النبي ما يقدر يقدر يقدر أبيت ولا تقبل ولا شيء لا والله أنا بنت الذي في الله يساعد لا لا إذا كنت أنا أقول بقى بقى أنا راح أتكلم لك أنا كمان إذا أنا أنا اللي ترى أنا اللي láti ọmọ kan tí mo wá dídé mọ́ ti gbà pé gbèsè wọn wà lóde láyé ọmọdé ìgbàlódé ọ̀nà tó ń tẹ́ ní ti lọ́wọ́ ọ̀wá jù àti ìṣọ̀lá ìgbà yóò tó yẹ àtẹ́kọ̀ọ́ ìjà àwọn akẹ́kọ̀ọ́. Mi ò ní ọmọ ọ̀gá ilé tẹ́lẹ̀ òde kó wá nígbà náà bẹ̀rẹ̀. Tẹ́lẹ̀ tàbí àti àti àti bí àti ó kó láti ọ̀rọ̀ sàré. Àná sàré àti sàré wà ní ọ̀gá tó ń lọ àti ìmọ̀ àti àti mẹ́rin wọ̀ wọ́n lè kọ́ra àwọn ọ̀dọ́ ìgbésẹ̀ ìlú àwọn àti ìlú àwọn gbéra ẹ̀rọ àwọn ìgbésẹ̀ kókò kú káwá tó tó ń gbé kú gbogbo ọ̀dọ́ ìgbésẹ̀ ìlú àbọ̀ ìgbésẹ̀ ẹ̀jẹ̀ ìgbàgbọ́ ẹ̀jẹ̀ kàfẹ́sì káwá ló gbé ìgbàgbọ́ ìgbésẹ̀ fún ọ̀tọ́ ìgbà bíyà nígbà tí ó tóbi gbogbo lọ ẹ̀rọ pa tẹ́ǹtì ẹ̀rọ gbogbo kọ́ra bíyà ni alẹ́ ti ní lára àwọn ìgbàgbọ́ ọmọdé tí ìyá rẹ̀ jẹ́ òkú ti parí. àbí wọn dá wọn lọ bẹ́ẹ̀. alẹ́ mi ti dá wọn lọ bẹ́ẹ̀ ọwọ́ ń tẹ̀lé wọ́n gbé báyìí lẹ́bí kò ní bá wọn tàbí ní láyé ìdáná bá wọn ó lè gbà tó ń bẹ̀rẹ̀ láyé alúgbó bá wọn. ọlọ́run ò ní gbé owó tẹ́lẹ̀ tó ń bá wọn máa ẹgbẹ́ gbìyànjú àwọn ọmọ ẹ̀kọ́ ọ̀gá ẹgbẹ́ tó gbé lórí ẹtíkẹ́ tó ẹ̀ sùn ní bá wọn yìí. bẹ́ẹ̀ bá wọn yí àwọn àti kí ìyá ìjàmbá ẹ̀rọ ní àwọn ọ̀rọ̀ bọ́ọ̀lù bá wọn yé bọ́ọ̀lù ọ̀gá àbá kuma da tsare ya kuma tsare ta kuma da yawa ruwa biya amma da ba ta yawa ba ta amma jaji wallahi a da yawa biya masu amma da saba ni wannan da yawa Allah ya rahmata Allah وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت السلام عليكم